What's up, sis? so kí ló dé tó ń ṣe drama pẹ̀lú young chap tó ń bẹjọ́ sálẹ̀. idiot mani adẹnjọ́ ó dẹ̀ fẹ́ máa fọwọ́ máa tẹ̀mí ní gbogbo ara ẹ jẹ́ kí n ti gbá ojú ẹ̀ kó ṣẹlẹ̀ wò gba ojú ẹ̀. ṣé mi lè gba ojú ẹ̀ ṣé mo jọ ọmọ títì ni. yeah but inú club lè wà náà kí ló expect men make advances to women. ṣé inú club wájú massage parlour tọkùnrin kan mo máa fọwọ́ tẹ̀ mí gbogbo ara ni it doesn't make any sense. ẹ̀wọ̀n náà wẹ̀ fine tí mo kọ́ bá rẹ inú club àti toast ẹ̀gbọ́n kí n tó mọ̀ pé àbúrò bàbá ni. bàbá mo kàn ń sọ ni. Oh, ṣé o máa ma fọ́ tẹ̀mí lára bẹ́ẹ̀ yẹn ni. I'm gonna look at you, you're beautiful. so. tó ti rí i tí máa sọ mi ti ní ọ̀rọ̀ ọmọdé ó ti sú mi that is why till now àbúrò mi ò ní boyfriend gbogbo ọkùnrin tó bá ti wá bá ó máa ran ojú mọ́ wọn ni gbogbo advances tó bá gbé wá she intimidates them and they run away. pàrọ̀ má di lesbian ni. àbúrò olè náà sọ yẹn àwọn àgbà sọ̀rọ̀ pé èèyàn fọwọ́ tẹ̀mí lára ó ló ń ṣe nǹkan tó dà yìí tó sọ pé èyí tó máa sọ̀rọ̀ tẹ̀ sọ pé èèyàn máa di. carlos tó ń gbà tó ń bí gbogbo ọkùnrin obìnrin ló máa kú fún ẹ̀wọ̀n. tó ẹ sọ pé ó máa fọwọ́ tẹ̀mí lára yìí náà tó máa sọ pé ó ń nà. ó He only made advances. Mo ti gbọ́. Eh, eh, don't go there. Don't go there. Ẹ wò bí Adu, you are going nowhere. Okay, ṣé mo tún máa ṣẹlẹ̀? Lọ Go to the bar. Take any drink you want. We will join you. Madam, it's only past kini time We tó ń know. Owó ò sí ìlè lọ. Ta ló máa gbọ́n fèmí tó bá lọ? ọmọ náà. the more reason tó lè fi Exactly. nìyẹn. exactly. Ah, Alex. your friday. in my club. fine girl. Ah. ọlọ́run ló máa gbà mí pẹ̀lú ọmọdé yìí. bàbá àbúrò yìí. you are crazy. ọyẹ́rẹ́dì. ṣèpó ọmọ gẹ̀tù ṣèpó ọmọ gẹ̀tù. drama àtàràn bàbá bàbá mi ń gbọ́ déètì kan tí mi wà ní wọ́n jẹ́ kí n mọ̀ pé báyọ̀ ti jò wọ́n ní small ti gbára gí bọ́. small ti jọ small ti kú. small. Thank you ibi tí mo ti bá yẹn bẹ́ẹ̀ ló gbọ́ àmọ́ tí mo yẹ lè sọ báyìí bẹ́ẹ̀ mo ti mọ̀ ọ́ mo ti mọ̀ owó tó máa kú máa pọ̀ owó tó máa kú máa pọ̀ ọmọ adé máa yọ. Why now? Why? Ah! Why would you have loved so much like that, Mama? Mama, I need to come one million ìwọ dáhìn small na so na kàńtà. àwọn àmọ́ sì wọ́n ní wàá lọ so na ń jà èso. dáwọn ọjọ́ wọn dáwọn sẹ́ni tí ikú báyọ̀ odò tí gbogbo wa mọ̀ sí small. small small body big age. gbogbo wa ládágbádá kú gbogbo wa náà láfààyè lẹ̀ ẹ̀rí ara ni àwa tì bọlẹ̀ èmi ti padà lọ sí ibi tí ẹlẹ́dàá mi dá síbòmí ó mà ṣe o. Allahumma salli ala Al-Qur'an wa a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ولا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذي إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ọ̀dọ̀ rẹ láti wá gbogbo ẹni tó gbà padà ń wọ ọlọ́nà náà la padà sí báyọ̀ ọlọ́ba àfọ̀rọ̀ kẹ́ ẹ̀ àṣekú nísìnyí fún un ọlọ́ba ولا بسم الله قل هو الله قل هو الله احد الله الصمد لم يلد ولم this is his atharun orí parẹ́ rèé ibi tí títàn dé bá rèé kò sì ní parẹ́ tọrọkùnrin ogun lòun náà kọlọmọ bá ṣàlékún kẹ bisimilayi kuli wàllá bisimilayi rahman rahim allah ahad allah samad lam yalid wa yulad. ولم يكن له كفوا امين small small by mighty amoloko adewu bayo Yeah. náà mọ̀ pé gbogbo iṣẹ́ tí bá ti dáwọ́ lé ayọ̀ ló máa yọ mí sí pé ó fún mi níṣẹ́ ó ní ẹ̀ bá mi lẹ́tẹ̀ àdó bá ní àwọn Everything is set. Really? Yes. Like how many cakes do you have? How many cakes do you have? Like 100 cakes. Ó wà lẹ̀. everything to set. Just make the payment. Ó dà bẹ́ẹ̀. Lówó. Ẹ̀jẹ̀ lè ṣan ẹnu máa ń lọ. Ilé máa yí lọ́dún ọ̀dún. Ẹ̀jẹ̀ lè ṣan. Ẹ̀jẹ̀ lè ṣan lọ́dún ọ̀dún. Ẹ̀jẹ̀ lè ṣan. Ẹ̀jẹ̀ lè ṣan. Ẹ̀jẹ̀ lè ṣan lọ́dún ọ̀dún lè ṣàn ó ẹjọ́ lè ṣàn ó orí lè máa yílọ head might flow blood might flow ẹ̀wọ̀n ohun ẹ̀sà yé dáa. kàn lọ fi ọ̀dọ̀ mi ni mo rí ní bíbá kan ṣé ìlera bíbá ni. yes but ṣé mo ṣe ṣá. <laughs> you are the favour. ọ̀dọ̀ mi ni bíbá yìí tẹ́lẹ̀ yes ìgbà tí mo lọ sí amẹ́ríkà tí mo gbé ni mo gbọ́ tó ń pariwo pé wọ́n ti tà fún yàn ìjẹ́ and nǹkan tó wà lẹ̀ pọ̀ mi ò ní láti mọ̀ bá wọn bá wọn là mo kàn ní láti ọ̀bà lóòótọ́ tí ò bá máa ṣórí ibi tí wọ́n ń kọ́ lọ yẹn àti ibi tí wọ́n ti kọ́ tán yìí èmi ni mo ní everything yes hostel ni mo fẹ́ fi ṣe. that's fine. sorry o àwọn nǹkan tèmi rí níwájú ibẹ̀ yẹn kò jọ ibi téèyàn fẹ́ gbé kò jọ lé gbígbé rárá. <laughs> factory lásán mo fi bẹ̀ ṣe like poultry mo fi ń ṣàmúlò. oh that's good congratulations. uh, if you don't mind. I might look at it. Hmm. adùn adé jókòó jókòó. Yeah, um, I saw you downstairs with a guy chatting. Who is he? Oh, that one, Oremini. Oremini? Yeah. Oremini. Friend, friend, friend has deep as how? Mm, mm-hmm. Oremini now. Eh. Irú ọ̀rẹ́ wo lẹ jẹ́ ló ń béèrè like how close are you two? Hmm. Hmm? Um, I met him not quite long. In fact, the second time to marry Lele. Okay. So we're just having a conversation. And what does he do? Anyway, the last time Tim Terry so for many card, but I'm go through card to from Moriponta motor and all that. He hmm. sells cars. That's it. Hmm. I don't know. She wọ́n ní wo ló ń gba ọkùnrin ní etí ni àbí ṣe rí lè tó bá gbá ẹ etí ẹ méjì ló bestseller. àbẹ́rìn kan lórúkọ Mr. White. Henry, <laughs> that's the number one gigolo in town. Are you shocked? Well, Adwade, you need to relax. Listen to words of advice from elders and pick one or two wisdom from it. Shotiye, I don't know the guy from Adam. Kàbí kò say ṣe rini? ní tá à ń sọ ìkó làwọn sọ in fact when he saw him he was almost screaming and pẹ̀lú gbogbo ohun tó sọ nípa guy yìí ó sọ débi pé if you are not careful that guy will run you to bankruptcy. ẹ ṣe but àwọn kò ṣe bẹ́yìn náà máa bẹ̀rẹ̀ tẹ́ ni ìmọ̀ ni Mr. White fẹ́ fi bread kó lómi ọbẹ̀ lọ chikolo ṣe trust me ni mo ti ẹ̀ jẹ́rìí náà. ẹ mọ nǹkan tí mo lè so dúró o tiẹ̀ like fine boys ni wàhálà feed me. You really, you mí díẹ̀ náà. ẹ fi mi lẹ́jà rẹ̀. Adam be careful. Agídí on yìí náà. Ẹyin lẹ́yìn fa bukini yẹ kí n máa fi ọmọ yìí àbúrò yìí. Bukini yìí. Gbade Gbade just hold it hold it let today be the last time tó máa bá mi discuss kó fẹ́ bá kí ló fẹ́ ṣe pẹ̀lú ẹ̀. yes um, you know business card talk for me the other day. okay mo realize pé òun ta àwọn fairly used cars and all that. Mm, yeah ara àwọn business tí mò ń ṣe náà ni. oh that's very nice buying and selling of fairly used cars mo mọ̀ pé ń gbà mí ẹ̀ ma ní shortage o because there are times tí motor máa dé èmi inú ẹ lè ti bàjẹ́ báwo lẹ ṣe máa ṣe ṣe máa sọnù ni ọ̀ ah, ah, sọnù kẹ gbogbo wa la pé nǹkan tí a bá fowó rà dandan náà owó la máa fi pa bí ọjà bá ṣe wọlé la ṣe máa ta ó máa ń gbé jù wá lóòótọ́ bọ̀ gbogbo ẹ náà owó ni owó ni yeah. that's true so tí yìnbọn fún wa sponsor business yìí ń sìn náà ni wọ́n ṣe lè ṣe like would you be happy tí èèyàn bá decide pé okay mo fẹ́ sponsor business tó ń ṣe o ṣé you like it. <sighs> business máa fi lọ sókè náà ni. <laughs> okay if i am willing to sponsor your business with two hundred million naira kò fi ra àwọn brand new cars kò dẹ̀ fi you know how much can two hundred million naira do in your business like kò fi ra mọ́tò tuntun kò dẹ̀ fi ṣe gbogbo clearing and everything bí irú mọ́tò mélòó ló máa lè rí i mean brand new cars o kò ṣe fairly used o. <laughs> nǹkan tí ó ṣẹlẹ̀ ni wípé tí ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ní àwọn processing kankan tí a máa sáré ṣe ní kíákíá but tí wọ́n bá ti wọnú account la máa mọ ìgbésẹ̀ tí a fẹ́ gbé. Ah, wait ó dàbí pé o understand nǹkan tí mo ń sọ as a car dealer. yes you are a car dealer. yes. so o oh, mọ iye brand new cars tí two hundred million naira lè rà wọlé tó lè tà. kò ń ṣe pé bóyá mi ò mọ̀ but tí a bá ṣe ra ọjà wọlé tí ó bá dé port tá bá clear la máa mọ iye tí ó kù because a lè má rà ní ẹ̀kan náà ó lè jẹ́ bí ọ̀dà àbí méjì àbí mẹ́ta ló máa wọlé but a máa máa gẹ̀ẹ́tẹ̀ díẹ̀ díẹ̀. I see. <laughs> yes. Um, listen to me, Mr. Henry. Okay. Mr. Henry, mm? aka Mr. White, you just lost the game. Shut your mouth up and look for a better client. Uh, uh. shit. Uh-uh. Ọmọ iṣẹ́ já. Iṣẹ́ já, Mr. Henry. Ọmọ ayé ń para. Ó ti dá o wọ́n para gan. ó ti dá ọmọ ayé Shinko. dey sell say, mi say make everybody keep quiet. ọlọ́run all boys calm down. God dey there as we near, here enjoy so we dey miss something. Eh. and the thing be eh, say as they hunt like this we suppose get something on this grass. aso o yẹ ká máa ṣe fàájì kò bá. ọlọ ká máa zẹ ká máa zẹ ká máa zẹ. ṣé máa tẹ ọ̀yà dẹ́gà. ó yẹ ká ti pè ya dẹ́gà kó máa kẹ́ni kí. ọlọ ká máa zẹ ó yẹ ká tún pé bàrú eléyìí ọgọ́rùn náà tún kó gbó wọn. wà ní bàbá mi ọlọ́run mi tiẹ̀ fẹ́ kẹ́ bá mi tẹnumọ́rọ̀ kan bí bàá ó kàn ń gbé mi lọ́kàn ṣáàjì because mi kàn ń wò pàkàn wà náà àbáyé ni kó má tiẹ̀ lọ dàbí December kó ká má tiẹ̀ kó má mú gbẹ́lẹ̀ èmi náà dẹ̀ wò pé bóyá àti pé lọ́dọọdún àti mo máa fún yíjẹ máa mọ ẹ̀yọ́ tẹ fún mi láǹfààní kan ẹ̀kọ́ tẹ pélé mi nìkan lù sórí ẹ̀kọ́ sọ pé ṣìkọ́ ọmọ ghetto ni. ojo mi ojo mi láyọ̀ olùbí tó ń nọ́rọ̀ lọ. ọjà àgbàjà gbẹ̀sí. ajé ṣùgbọ́n ọdẹ ẹrùn ọdẹ you don have don serve na him be say every december wey we dey do that show na my pass to show here tamakwe ni papa get to dey. Ibo Bade! Ibo Bade! How? Ó rí bákan. But guess what? Mo sure pé ibi tí mo fẹ́ invite ẹ sí mo sure kó tó bá tiẹ̀ bọ́ lásán. Ó máa fọ́ọ̀lì mi pẹ̀lú ẹ̀. Ó ṣàpótí ghetto tí mo sọ pé kí mo gbé the last time. Mm-hmm. Ghetto tí mo gbé yẹn náà mm, mo bẹ̀rẹ̀ nìyẹn Go go go go go fi ṣe street jams in there. Ah, ọ̀rẹ́ mi tó bá rí pàtí yẹn tó máa ṣe yẹ́lì ni o yẹ́lì just once in a year ló máa ṣe ipò tó bá rí tó bá lọ síbẹ̀ trust me ó máa enjoy ara ẹ̀. pàtí yẹn máa ń dùn o tó máa fi pé àsọ̀rẹ́ mi tó jẹ́ àti àbúrò mi káwọn mẹ́tẹ̀ẹ̀ta ká lọ ṣe kí ni ká lọ pẹ́ẹ́tì bẹ̀rẹ̀ blue black and red ká wọlé tán síbẹ̀ yẹn. ee kọ́lọ̀ tó ní ìwé kan blue black and red. mo rò kọ́rọ̀ gidi ló fẹ́ sọ ṣé ò ṣeré ni kémi tẹ̀lé ẹ lọ sí ghetto ghetto tó ti gbé rí nígbà kan nígbà kan nígbà kan o ti wá change you are not brand new now you are not inviting me kí wá tẹ̀lé lọ sí ghetto yẹn kémi lọ ṣe pátì kọ́ lè gbọ̀ngbò kọ́ lè fi la orí mi sí méjì àrè. ó dà fún understand tí mo sọ. àmì understand o. okay listen calm down jẹ́ <laughs> explain for ẹ torí pé mo mọ̀ kó bá wà pikin gbà mí. ṣé mo pé a ti jẹ àwọn foreign life àwọn posh life as we been to um, you know, posh parties and all that. But trust me, this ghetto party is the bomb. It's off the hook tó bá débẹ̀ ìwọ kò lè máa sọ fún mi pé babe ò tí lọ lè tí bá ní babe àmà lọ wá ní rárá ò tí lò ṣe enjoy sórí ó tiẹ̀ ní àwọn asun àwọn ẹran ọ̀gbẹ́ ìdín àwọn ẹmu òmùgọ̀ ó ní lédi kan ọba sídábàjá lórúkọ ẹ̀ tó máa ń tẹmu àtẹran ọ̀gbẹ́ owó gẹ́gẹ́ ya wèrè gan bọ́tẹ́mú yẹn àti gbogbo kíní yẹn ló lè ṣe sórí security wise is guaranteed trust me ọlọ́run you don't have any problem. sorry to disappoint you. I am not interested. Ìbá dẹ̀ pa àbúrò mi ló fẹ́ bọ́lá. Mo yàn dẹ́ máa wọlé. Àwọn ah, ìtọ́ni máa ń lò. Ìwà àti tani. Yíṣu rẹ̀ ń pè ẹ̀ tí ẹ̀ sí ẹ̀ làwọn géètì pàtì Ìtọ́jú sọ yẹn mo ti máa jí. À ah, ó já sí. Kò jẹ́ ká lo kàkó ṣe yé. Ṣé kò yẹ pé ti ń wa kẹ̀kẹ́ lórí ẹ̀? Àbọ̀ ń dídòdò lọ́pọlọ ẹ̀. Ìwà àti tani. Bèè bèè bèè bèè. Gbogbo àwọn kan tó máa ń sórí àwọn local farm mi máa ń bí àwọn ẹran ọgbẹ́ nǹkan kan tó bá ti tó bá tó sínú blọọkì. ẹ tí wọn bá ti lọlẹ bá mi mú wà náà. ọ̀rẹ́ mi kò dájú kó sí àǹsì ló dà ló ti yẹ sí àǹsì kò débẹ̀ kó fojú ẹ̀. ó dà mo ti gbọ́ mo gbọ́ ni mi ò sọ pé mo gbà ọ́ màá máa rò. ó ti gbọ́ sórí for the fact bó tẹ̀ ti gbọ́ yẹn a ti lọ sí pàṣẹ so oṣiṣẹ́ tí mo kọ́ tí wọ́n máa wọ̀ tẹ̀ wọ́n máa aṣọ fún mi. wọ́n mú aṣọ òbí t-shirt and wọ́n máa wọ́n. <laughs> ok can you imagine. wọ́n tún mú aṣọ two party. the wife. two party uniform party èmi èmi máa tẹ̀lé ẹ lọ àwọn party tẹ máa lọ tí wọ́n máa wà kára òwúrò ọmọ àdàtẹ̀lẹ̀ ra yín báyìí ẹ máa those are the kind of parties that you are inviting me for. no you are not getting it you are getting it wrong. I mean t-shirt party t-shirt ló mú. I about t-shirt láì ṣe pàtó lọ match for Nigeria. Do you know what you're saying? Oh I know you're so picky. I don't babe má worry I'm ah, má worry My friend, ẹ nice call tó máa gbé ṣèpò ìjáde má worry ó ti yẹ ọ̀rẹ́ mi àti lọ àwọn àwòrán àti lọ so tó bá ti di probably not tomorrow i'm gonna bring your t-shirt you understand thank you mm i love you bye bye. ọ̀sá eré bá a bò ọba máa dúgbò. ìbílẹ̀ ọlọ́run ṣẹ́ẹ̀sì ni ìbílẹ̀ ìbílẹ̀ ṣoko ọlọ́run ó yá. àìsí àìlèsó wọ́n fẹ́ jí lámpà jí lámpà ọlọ́run jù wọ́n lọ wọ́n fẹ́ jí lámpà ó yà dáwọ́ rú ó yà tọ́ náà rú rẹ̀rẹ̀ kọ́ mọ̀ lọ ó yà kọ́ mọ̀ lọ àdìsá náà rú òkò ìwà ọ̀rọ̀ ó yà tọ́ náà rú rẹ̀rẹ̀ kọ́ mọ̀ lọ àdìsá náà rú òkò ìwà ọ̀rọ̀ àwọn tó sábù kó má lè kí lọ́ọ́ dùbà kí lọ́ọ́ jáyé owó tó kọ́ gbogbo ayé ọmọ ayé síkù ah, ilé kẹjà tòwútòwù ọgbọ́bàdì oríbi ìwú orí ọmọ pé oníkú. adẹ́rì ti bá pàdé. wọ́n fẹ́ jí nọ́mbà ọlọ́run tún wọ́n lọ. wọ́n fẹ́ jí nọ́mbà wa bóyá táwọn ọjà ọ̀fẹ́ jí nọ́mbà lè gbé ọ̀la èké ọ̀rẹ́ kí náà bá wa látìsẹ̀lì àtàwọn olùdẹ́sì oyè ìsọ̀nà olùdẹ́sì lè kọ́mọ̀ náà àdìsọ́wọ́ náà bàrà wà báyìí. sílẹ̀ tẹ̀ ṣe àṣírí òṣèlóṣó kò sí bọ́lá sọ́jà. àwọn akẹ́kọ̀ọ́ bí nà oyè àṣekèsè oyè àṣàkàṣà yẹ́n lọ́wọ́ àná mo wá sọ̀rọ̀ yìí o pàtí yóò dẹ̀lẹ̀ dùn. hello díje díje díje díje díje díje díje díje hello. Chico let me see you here ọlọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọmọ ìyá mi kí ló ṣẹlẹ̀ gangan wọ́n fẹ́ jí nọ́mbà ọlọ́run jù wọ́n lọ. ho ho ho ho. shout out to zaraz całą plackę, zaraz całą kustkę, zaraz całą lądkę, zaraz całą tą parę, ṣẹlẹ̀ ó ṣẹ̀sọ́ pé o fẹ́ rí. kí ló dé tí mi ò lè rí mo ní ìdásí bá discuss àwọn nǹkan kan nínú ṣé dandan kí n sọ mọ nǹkan tó bá fẹ́ sọ fún ẹ ni. ah ok o. Hmm. oh hi. fine. nice one. ṣáde dẹ̀ ti wá balẹ̀ tẹ́ tó fẹ́ rí mi. ẹ eh, ṣe my excuse wa. Hmm. wá wá wá wá wá wá wá jáde ó bẹ̀rẹ̀. Um, anyway hi èmi mo ní kò ní fẹ́ rí ẹ. Same. No, no, go anything. Nice performance. Thank you very much. Um, but um, to my mind, um, show my me anytime soon. I have my card here, and um, i want it to come. Right, um, like, when do you want me to come? My number is the number, so anytime from tomorrow, anytime to Africa, worry me. Anyways, like I'm gonna be free tomorrow. Shabi, I'm gonna take time later. Yeah, take time. Yeah, All right, thank you. Take care of yourself. <laughs> nice woman. Chico. Alpha. Al Adun. Um? Adun. Mo ti yé mi. Já padà sínú bẹ̀rẹ̀ ká lè máa rọ̀. Mo máa sọ̀rọ̀ business ọ̀dẹ̀ tí kí ló ṣẹlẹ̀? Business. Ṣáàjà lọ ká lọ parí patí. Èmi ò fi pé mi lè tẹ̀lé yín padà lọ bẹ̀yẹn. Gbogbo igbó tó ń fà yẹn àti gbogbo kiri yẹn ó ń affect mi mi nílé lọ bí a kì máa lọlé. <laughs> o oh, bá ń tiẹ̀ sọ̀rọ̀ ó lóun fẹ́ máa lọ́lé. will you shut up? ok máa jókòó dé inú mọ́tò. wàá jókòó ní mọ́tò. máa jókòó ní mọ́tò. Oh. ara mi ò lè gbé gbogbo kínní yẹn. o oh, ò dé ní wà bọ́ọ̀dù. I cannot stand it. gbogbo environment and the hemp smoking and everything. sórí gbogbo nǹkan ni mo gbà sórí náírà wálé tó fẹ́ play yẹn mo gbúdọ̀ bá kanlẹ̀ mo lọ wo mo bá rí ẹni máa dúró dè yìí ẹ káàárọ̀. ta ló wà bẹ́ẹ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹni yẹn dà kó yọjú ń bí. kí ló fẹ́. ẹ jọ ń béèrè mr adúládé ni ọ̀gá mi nìyẹn ṣé kò sí kí ló ṣẹlẹ̀ láàárọ̀ kùtùkùtù yìí. àwọn ọlọ́run kì í yọjú sáwọn so káàdì wọn á pa gan ilé àwọn ọlọ́run kì í wá wà wọn lónìí. sùn tẹ́lẹ̀. ten thirty jẹ́ kí n lọ ṣẹ́ẹ̀kì madam jẹ́ kí n ti jí ṣe kí n ti jí báyìí mo máa ti jí. ẹ káàárọ̀ èèyàn kan ló ń béèrè yín ta ó ní ẹ fóun ní business card yìí. charles. charles. charles àbí charles. ẹ mo rí pé ẹ àti charles. charles ni orúkọ ẹ ó tún bá olóògbé wa tán. kò tí pẹ́ náà. kò tí pẹ́. mi ò ṣàkókò tí mo mọ̀ ẹ́ dáadáa o lè ti dá dúró láti òru ń bẹ̀yẹ̀ sí tó ń sọ pé o kò tí pẹ́ o sì kẹwàá. ẹni ò jẹ́ kí Charles Charles ló máa rí sọ. onílọ́ọ̀kì gan-an ara mi ti jí ṣé wàá rí sí bó ṣe ń wọlé lọ ní oṣù ni o ní oṣù ẹ̀dẹ́ kọ́ lè gbọ́ títì ẹ̀ dáadáa kọ́ lè gbọ́ ọ̀rọ̀ ẹ̀ dáadáa kó ní oṣù tó gbọ́. bó ṣe lọ ẹ ságbàbẹ̀ wọlé. olha a

ó tẹ̀ ń ṣẹlẹ̀ pé mi kò tẹ̀ wáyà tó máa sponsor mi tí máa tẹ̀ lè fi tẹ̀ tó débi tí mo tẹ̀ ń gbìyànjú àti lọ ní ayé mi. like okay fine you know help well like you know you want to start up a business you want to you know have something else doing no because mo need to be sponsor to sponsor career as in by music as whoa whoa whoa listen má jẹ́ ká fa rẹ̀ gan èmi ni mo ní mo fẹ́ rẹ̀ I'm glad you're here today. So, má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Mo like it. Gbogbo ẹ̀mọ́ ni mo sọ ọ́ láyé. Oya, oya, oya, oya, oya, oya, oya ẹja ọmọ iná àdúgbò ní fáì ìjọ ọmọ mi gbogbo fọ o ilẹ̀ ká ìgbẹ́ mi ṣe é. ìyá mi ọkọ̀ ọkọ̀ tẹ́ wá bíbá yìí ni o ọlọ́run ni tó tẹ́ gbogbo tẹkùtẹ bàbá àwọn kú wọ̀ ọkọ̀ wọn kù ká àdúgbò mi. Ìyá ọ̀rẹ́ ìjà òsì. ẹ sára máa ṣe yá rẹ. àwọn ọmọ ìyá àwọn ọmọ ọkọ ìyá. ṣíkó tó ti fẹ́ gbọ́ màmá tí wọ́n ń wò yìí ó dá oúnjẹ rán. ẹ ẹ lè mọ bàbá gbé ọkọ bàbá gbé ọkọ bàbá yàtà bàbá fi ẹgbẹ ẹgbẹ bàbá fi lè gùn jùjẹ. ọjọ́ ìbújẹ rẹ̀ ó bẹ̀ yá sí wọn ni. la sọ. látọjà látọjà àádọ́ sàmọ́lé gògóró dàmọ́lé gò. ògógóró lè yàtọ̀ ságbó. ọlọ́run máa ń wá. ẹtí ọ̀bọ̀ ni ò mọ̀. ẹtí òye ni òye. àwọn tí àwọn jẹ̀bi náà. wá sí ẹ̀rọ ní ìlú. ẹ̀jẹ̀ ìlú ògóró ọmọ ọkọ̀ ń dán ni o ọkọ̀ ń dán ni o mo mọ itọ́ ta kínní yìí o ó yé mi ó yé mi jù bẹ́ẹ̀ lọ mọ itọ́ ta kínní yìí o mi ò lè ṣí dọ́gbojú o. yàtẹ̀ kàkọ́ dẹ́rù wọ̀. eléyìí pọ̀ o wọ́n pọ̀ o. ẹ bá ayé láwọn ni. wọ́n ń tọ́jú ẹ̀ gan bẹ́ẹ̀ yẹn o aláì wọ́n ń tọ́jú ẹ̀ gan ọmọ ìyá mi tó ṣe látẹ̀gbà ẹ̀ kó dùn ilé ọlá dẹ̀ dùn àwọn bí ọlá ṣe dùn bẹ́ẹ̀ lọ́dún ojú ń rí so many things gan màá mi àwọn kan máa sọ pé ẹnu kìnìún lówó wà ẹgbẹ́ òsìlẹ̀ ẹnu kìnìún wà o inú kìnìún lówó ń gbé sí alágbára nìkan ló wù tí wọ́n ti rí nǹkan tó lọ tó wà ń bẹ̀ tó ń jẹ tó mu tí ò sí ìyọnu àti kí gbogbo jíjẹ mímu kẹ́ pẹ́rọ ọ̀hún tí ò sí ìyọnu tí ò sí ìkọ̀ọ̀kan wà ọmọ wa ara gbà bẹ́ẹ̀ ni o àgbélébùú ni wàá gbé ni wàá gbé ni o táwọn ọmọ tèmi kọ wọ́n máa ń lo ọmọbìnrin yẹn kà èmi máa sọ fún wọn ní o ẹ tẹ̀ bá síbẹ̀ ni o ẹ fi máa gbọ́ bẹ̀ wá fún yín. mi kò ní fẹ́ mi ó nífẹ̀ẹ́ mi fún ara mi àmọ́ kò fẹ́ rí mi pẹ̀lú obìnrin kò fẹ́ kí n kọrin mọ́ tí n bá tún pẹ́ǹta jù wàhálà ni. kí ìwọ náà wá lọ́dọ̀ obìnrin kí ìwọ náà wá lẹ́gbẹ̀ẹ́ obìnrin ah, ẹ tó bá sílẹ̀ ní tó fẹ́ fẹ́ kí ìlọ bá obìnrin èmi náà ló jọ owó ẹ̀ ẹni ọba dẹ̀ nífẹ̀ẹ́ lè máa ń jọ owó ẹ̀ kí lóun wá lẹ́gbẹ̀ẹ́ obìnrin lọ́dọ̀ obìnrin mi ṣe ó ní kó má kọrin kò mọ́ fún ẹ lówó lọ́dọ̀ kọ́ lọ́dọ̀ kọ́ lórí kíkọ́ òun owó lọ pàdé yìí lọ́nà tó bá tó kóhùn tán iyì kan ló fẹ́ fi rà mí tó bá ní kó má kọrin jókòó tì tó bá ní kó má wojú obìnrin mi jókòó tì kó má wojú tó ẹnìkan tó lọ sẹ wojú obìnrin ah, mi má ṣe yẹn o má ṣe yẹn o pàdé mi má ṣe yẹn má padà sẹ́yìn o. ẹ mọ pé mi ò lè ṣe kí mi má kọ ẹyin pàápàá gan nígbà yẹn èmi tó lórí ló yẹ kẹjẹ kí n máa jókòó sí ìgbà ẹrọ lẹ́rọ kí ọkùnrin wa sọ fún mi sí pé kí n má kọ ẹ wo èmi ti pinnu ọkùnrin lọ́rọ́ tèmi o èmi sá padà bọ̀ wá sádùúgbò. má sọ ọrú ẹ lọ́rọ̀ kó mọ̀ kó gbọ́ àdúgbò ìgbọ̀gbọ̀ nìyẹn ọmọ kí ni mi máa ń lò táwọn èèyàn bá ń tó bá ń bọ̀ táwọn èèyàn bá ń kí ẹ tó máa ń hẹ̀ yẹ mo ò lè má jọ ọmọ tí mo tara bíbọn ara ni mo fi bí ẹ nà ọmọ gba gbé kò sí kọjú lájọ ládùúgbò yìí àdúgbò ìkẹ. Adega. Ee, mo fi sọ fún ẹ pàgọ́ mẹ́sàn-án alẹ́ yìí máa dé ó dá mi ti gbọ́ màá kúrò níbi ìsinmi tí ń bọ̀ mi ti gbọ́ mi ti ń bọ̀ mi ti ń bọ̀ ṣe ẹ̀rí kan tí mo sọ àti kò falẹ̀ fati ṣe àti kan tí mo yẹ sọ fún ó tún tún pè ní ẹbẹ̀ kí mo wà láàrin ìṣẹ́jú mélòó mo yẹ. ìwọ náà wà gbóòsì aago mẹ́fà ṣẹ́ẹ̀ ẹ́ ìwọ náà lọ pé gbogbo àlẹ́ kó máa ń bíìsì ó bẹ́ẹ̀ ṣí ó dọ̀ kù sí tráfíkì sí kankan mọ́ ni ìwọ náà máa lọ ìdè kan máa lọ ìdè kan máa lọ. You're asking. You're asking for my bits fọkùnrin ọkùnrin lẹ́yìn action ló kù o máa ṣe ká fún ẹ o oṣù ọ that's it máa fún any beat tọ́wọ́ ẹ bá why I don't do that. That's why I don't.

praise wọ́n yẹ èmi ní àyè wúlò rí ẹ̀kú ṣá mo ti gbórin song yìí ni. let's make some money. sọ nǹkan tó jẹ́ problem ẹ̀ fún mi gangan mo ní ìdàtí mọ̀ kí ló máa ń ṣe ẹ náà. wàá tẹ̀lé mi lọ síta wàá lọ́ máa sọ fún èèyàn pé musician yẹn kí ni problem ẹ náà what is wrong with you kí ló ń ṣe ẹ́ náà kí ló ń ṣe ẹ́ why do you want my disgrace mi kiri. baby but I told you. excuse me tani bẹ́ẹ̀ bí ẹ. but this man is your uncle. so tó bá jẹ́ uncle mi ńkọ́ ṣé mo ránṣẹ́ ni o tún lọ síbẹ̀ o àyè tún gbà ẹ́ díẹ̀ kéńkélé o tún débẹ̀ o tún fẹ́ máa freestyle ṣé wọ́n fi ṣí ẹ ní ṣó sick ni kí ló ń ṣe ẹ náà. but and why why is there every time you only see fault in everything I do. kí ló bá sọ̀rọ̀ are you stupid how dare you raise your voice at tell me if you ever interfere in my business again. Excuse me. adùn adùn. Come down, pretty boy. Mm. Mommy, okay, it's okay. Well, you know, uh, she just, they, um, just go. ṣé kò bínú mọ́ ẹ ẹ ṣòrí kò ń ṣe pé bóyá ohun èmi náà láti ṣe nǹkan tí mo ṣe but ẹ̀mí mi ò gbé now put yourself in my shoes kò máa fẹ́ ẹni tó ń kọrin tó dẹ̀ yẹ pé everybody wants to get close to him mo dẹ̀ mọ́ ròyìn tí mo jẹ́ and òun fún ara ẹ̀ gan kò tiẹ̀ kò try àti pé kóun tiẹ̀ resist wọn gbà mí ok mo ti ṣàlàyé gbogbo nǹkan tó máa sọ fún mi ká tó débẹ̀ yẹn àtẹ̀dọ́dọ̀ kótó ọ̀tọ̀ ní kó tó lọ́ ń sọ tó lọ́ ń ṣe mẹ́ẹ̀. How do you expect me to feel? Tami, mo understand yín. E, ẹ̀yin ni kẹ́ má bínú. Torí Ọlọ́run. Mi you bínú mọ́ but ṣé kò ṣe pé wọ́n tèmi gan yá jù báyìí mi ò mean that she nǹkan tí mo ṣe but I'm sorry It ni kò ṣàwà bó ṣe máa bá mi but you guys are quite close and ọmọ bó ṣe máa mu um, ṣáà bá mi bá sọ̀rọ̀ you know I love him so much ìfẹ́ tí mo ní sí náà ló jẹ́ kí kára mi gbóná bẹ́ẹ̀ I'm so sorry ṣé kò ṣáà bínú wọn. Mm, not really but stan jọlá wà pẹ̀lú wọn sálẹ̀ ó ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́. ọ̀dà mi ti wọ ṣáàbà mi bá sọ̀rọ̀ just go and help me talk to him. má padà lọ sí sáà ló bá wọn máa lọ bá wọn sọ tó bá dẹ̀ ṣe díẹ̀ ní iná lè wá sí sáàlù kẹwàá bá wọn. ẹ màá màá wọn bá wọn màá wọn ṣe máa bẹ̀rẹ̀. ẹ má bínú iṣẹ́ gbọ́. ṣé owó mi ò yá jù báyìí àbí? ẹ lówó bọ́ọ̀lù. Una see same as mad abi. Una dey play with fire lẹ́gbàá tó fún mi ẹ̀fẹ́ ti deliver fún mi. ẹ máa ní sùúrù náà ni láyọ̀ ni ò tí ì deliver tí láyọ̀ bá ti gbọ́jà lẹ́ ti máa fún mi lọ́jà yìí. ẹ mo ti mọ ọkọ tẹfẹ ṣe mi ó ti yé mi ó ti yé mi ó ti yé mi kò sí problem but my treat for up in big time no wahala no wahala. Ah, ẹ̀gbọ́n. ta ló ń gbé yẹn ẹ má wọrí ọ̀rẹ́ mi kan ló pè. ọ̀rẹ́ mi kan ló pè. ọ̀rẹ́ mi kan ló pè mo bá sọ.

Demon. Yes, sir. Give her what you need to be for job for you. Sọ̀rọ̀ náà. Jẹ́wọ́n máa fọ́ orí ọ̀dọ́ mi. Ah! Bàbá, ó láwọn oníbàárà nǹkan tó máa wà ìjọ mi ní àwọn ẹ̀fọn òdìdẹ. Mo dẹ̀ ti ṣe rí gan aláwọ̀ kan délé. Ah! Àbí ni mo yọ ọ́ sábà. Àlàó tí ẹ wá oní liver láti gbé ọjà èmi lion láti kọ́ ọjọ́ pé mi lion lẹ́yìn fún ẹlòmíì. wúṣẹ́ni lion àlọ́ sọ bẹ́ẹ̀. Like fucking silly. Yeah. Oma! Abe! Oma! Abe! Abe! Abe! Oma! Bastard! Shut up! All this stuff I do, I don't understand bọ́bọ́ yìí ti jẹ ibi kú ọmọ tó bá dẹ̀ ti gbé ọyà ká bí bẹ́ẹ̀ ni. dábàá àti ṣe. àlàyé ẹ̀ka àbáṣe pè mí lẹ. àbájáde àti àkàbájáde kan náà whoever couple with lion, couple with death. I don't go try again, I beg. I beg. I beg. Bẹ́ẹ̀ni pápẹ́lẹ̀ ó yẹ kó dire o. sí i. lójú àlá yẹn mo rí pé ọlọ́run tó yín dé láì jẹ́ nígbà yín fẹ́. nínú àlá yẹn wọ́n ṣàmúṣàmú gbọ́ tó fi kékeré ṣètò àánú fún oníbàárà márùn-ún tuntun ọjọ́ ìlera kí ìlérí ọlọ́run tó lè wá sí ṣé wọn wá ní ìwádìí kan ti rẹ̀. ṣé àti mi ni màá gbà láti mú láàyè àbí tó máa gbọ́ tọ́nù lọ mo kó wọn fẹ́ kẹ́kọ̀ọ́ mo lè fẹ́ kọ́ńtù. recebo toda a Blood might flow. Ẹ̀jẹ̀ lè Blood might flow. Ẹ̀jẹ̀ lè Blood might flow. Ẹ̀jẹ̀ lè ṣàn. Ẹ̀jẹ̀ lè ṣàn. Blood might flow. Ẹ̀jẹ̀ lè ṣàn. Blood money flow. Ẹ̀jẹ̀ lè ṣàn. Blood money flow. Orí lè máa yí lọ yí lọ yí lọ yí lọ head might flow blood might flow ẹ̀wọ̀n ohun ẹ̀sà yé dáa. ọmọ ayé ń para wọ́n ń para gan-an ọmọ ayé lè wọ́n lé o they can give for the bill. Hey, that's it, that's it. <laughs> Show. Check kọ́lọ̀ mi nìyà ṣó no ṣá no only ní ìdájọ́ understand Charles lọ his show. láì sọ fún mi. ẹ má really shut your mouth up ṣé bá bá gbọ́ mi lẹ́nu Charles lọ his show. láì sọ fún mi wọ́n ló I don't plan any. What's kò sí He said, as I fell on the, I don't say, when blessed. tenir compte de l'emploi, pour faire aussi chaud. lè kára mẹ́mọ́ ìtẹ̀ ìtẹ̀ ìtẹ̀ ìtẹ̀ lẹ́nu tiẹ̀ they are your fans wọ́n lè your fans I cannot deal with a man like you. ṣé me. Eh? ẹ àádùn ni nonsense. Will you shut your mouth up? Ṣé tí bá fi ẹ̀yìn ọwọ́ tí bá fi gbá ojú ẹ̀? Ìdí ò bóyá ẹjọ́ mọ́kọ́ do Lóòrò gbòòrò. Àbí kí n sì náà. Ó sì kó lè máa wòrò yín báyìí náà tí please say something about this journal. ìgbìmọ̀ ní sùúrù ẹ̀ka ìgbà ẹ̀ náà wò rí inú ló gbé wọn ṣe fi gbó. tọ́wọ̀ bá ti jà rẹ̀ máa lọ bá ń bá wọn. no why she should just understand this man. Àmọ̀kẹ́ ṣé tí ẹ jì ní àbọ̀ ògbọ́ràn mo níta ló fún ẹ lóyún. ṣé àwọn méjì máa ń fún ọ lóyún papọ̀ bó tẹ́wọ́ fún ọ lóyún sáà. àwọn méjèèjì. ṣé àwọn asáré kiri ń lò lákàyè àbórí ẹ̀ ń tẹ̀lé ni ẹ wò máa mi tẹ́ gà ṣé rí gbogbo ilé ẹ̀jẹ̀ ń ṣàlàyé fún yín kó lè tè yé yín kọjọ́ tó pajú dé ṣé róhùn èmi mo kọ́ ṣe sí tẹ́lẹ̀ ṣé sì kan mo dẹ̀ fi mú bí mi gba change lọ́wọ́ ẹ̀ gbọ̀gbà tí mo wá ṣọ́ọ̀ wọ́n rí pé ọmọ tí ò wá láti lé dáadáa ẹ̀ ó tún lé ọ̀rẹ́ mi mú ah, ah. èmi ò dẹ̀ tí ó kúnra fọ́rẹ́ mi tẹ́lẹ̀ ó yọ ṣá mo kàn ṣàlàyé tán ni pé ó dà o ọ̀rẹ́ wa o báyìí báyìí ló ṣe ń lọ o bọ́ọ̀rẹ́ wa náà ṣe ń mú nǹkan fún nìyẹn. ìyá mi kò jù bẹ́ẹ̀ lọ o ọ̀ṣà mo ń ṣe pé ọgbọ́n ṣe kí ni ó rí ibi ṣe. Ọlọ́run bó dẹ̀ ṣe lò ẹbùn àpéjọ Monday lèmi Tuesday lò èmi ò kàn ń ṣe Saturday ni ẹ̀sùn rẹ̀ kan wẹ̀ tó lè lóyún nù wa. ọ̀nà rẹ̀ ló máa ń ṣe tán. aláṣẹ tán ni kò dára ṣe bó ṣe wà yìí tó bá wà lókè báyìí ẹ̀rọ kò fẹ́ tó búlọ́ọ̀kù mọ́ṣáláṣí ni ó lè máa ga ní sóró ọ̀yẹ́ ṣe tí ò dáa. ọjọ́ tẹ́rì jù. ilé ìlàbàdàn gba tọ́sí tó. àwọn tẹ́yìn náà ṣe ò dáa ìwà tẹ́wìn ò dáa ẹ̀dẹ̀mọ̀ pápúrò mi ọ̀gbọ́n ìkẹlẹ̀ lè o ìwọ́n tiẹ̀ ó tiẹ̀ ṣé mo kọ́ ládàá tó ń ṣe ládùn àǹtí mi rèé tó fi wáwà ẹ̀gúnlẹ̀ ń bì ìgbà tó dẹ̀ ti ń wọ aṣọ tó ti fa àyálẹ̀ tó fa pálẹ̀ tó tó ti túra ẹ sí òwò ni mo ti mọ̀ pé ó máa padà lẹ́yìn. wá padà síbi tó bímọ tó fẹ́ lọ́dọ̀ àǹtí mi tó ti ń bọ̀ tó bá ti bímọ ẹ lọ ṣe DNA. ẹ kó lọ ẹ kó wà lọ́dọ̀ òun. ṣé tó lọ lùsù ṣé tó ni. sẹ́kọ̀ tó torí ni. ọ̀rọ̀ ńlá é mi. sẹ́kọ̀ wo ṣáà ti àbí. àbí ẹ kò tú ara ló jẹ bẹ mú ìpẹlẹ ni. orí gbè mí o orí gbè mí orí Charles. Charles. Ṣé stage name mi nìyẹn? No, Chicolette ló máa ń kéré sá. Chicolette. What's a brief name? Anyway, sorry, chairman náà sọ pé wọ́n náà like vibes ẹ̀ ṣó ti yẹ wọ́n náà dẹ̀ kó release So wọ́n fẹ́ boost career ẹ̀. Don't you understand? Yes. So the only thing we need from you is yes. Yes, sir. But me, me, Moiri Teresa. Wow. Such a good question. A good money in your O We láti nothing more. Yes, sir. ẹ jọ ṣe lè fún mi táìmù díẹ̀ kíkọ́ tí ẹ fi rò kọ́ tẹ́ bá mi sọ ẹ sà good good Holy lè It's a free word No ro but gbogbo ìgbà tó bá ti ro tó bá wá fún announcer yes náà ni kò jẹ. okay sir. Hmm? okay sir. good you are free to go. okay take care. thank you sir. no problem. ẹ̀jẹ̀ lè lè ṣan o orí lè máa yí lọ kìlọ̀ kìlọ̀ kìlọ̀ ó ti dá o head my flow blood my flow ẹ̀wọ̀ ohun ẹ̀sà yé dá. ṣé àwọn pípù yẹn ń ṣí eré ni irú rẹ́dẹ̀rẹ́dẹ́ wo lélẹ̀ no irú rubbish wo ni gbogbo náà it has to stop àsìkò tí wọ́n máa rí gbogbo owó yẹn bọ́lẹ̀ rèé I am not going to take this this time around no. orí bíbẹ́ kọ́ lóògùn orí fọ́ ẹ mọ people yìí náà you know what they are capable of and you know what they believe in no that is not the the basis on on which we operate We're not going to shed any blood We're not going to fight anybody if they want the boy let them have the boy. Oh Lord, tún ṣe me for wọn. come again. ẹni mo mú ní tó bá no nobody. no we are going to do this eye for an eye. an eye for an eye and that makes the whole world blind. Chairman, an eye for an eye, the whole world goes blind. If they want blood, I will shed blood! It has to stop! We have to put this to an end! A conclusive end! By shedding blood? I don't care! What are you going to shed? So what's she calling? What's she calling now? And the doctor him with it! God oh, never shed life forever! It can't continue this way! It can't! let's call a spade a spade wọn ò lè intimidate wa kọ́ máa gba àwọn star artist, tiwa náà we can be we can be slaving for them kó it has to stop now Chicolet jẹ́ kí n sọ reason tí a fi ní láti fi kinní ìsopin wọ́n ti ṣe ní o. no no no no no no kò kò kò kí wọ́ọ̀kì bẹ́ẹ̀ yẹn you can't serve two masters ọ̀gá méjì ò lè wọnú ọkọ̀ kọ́nà ṣó ti yẹ àwọn ò lè ṣe wàhálà lórí ẹ káwọn kan wá dé kọ́ láwọn làwọn máa wá kó gbogbo interest ẹ ṣùgbọ́n tá a rí ẹ we took you from the scratch alábẹ̀rẹ̀ sí ni máa develop ẹ ọlọ́run ti wá ń gbàdúrà wa lórí ẹ sí èèyàn kan wá máa ní ẹ bákan ló ṣe máa jẹ it does not work like that. sir mo jẹ́ kí wọ́n realize pé kò lè work good. Ẹgbẹ́ mo mo really appreciate effort yín ẹ̀fọ́ kan yín balẹ̀. I'm not going anywhere. Yeah, that's good. Nítorí ẹ̀kọ́ sọ ló ti sọ yẹn. Because tó bá ti mọ plant tí a ní fún ẹni, upward movement báyìí ni bó ṣe lọ yẹn it's going in an upward. Excuse me. Any problem here? Not at all. Are you sure? Very sure. Very sure. And you? Ẹni ọlọ́run mo ti sọ fún ẹ pé under record label mi ló máa sáyẹ̀nsì excuse me but ó mọ̀ yí pé boy yìí is under me mo ti sign ẹ̀ mo ti náwó iyebíye lórí ẹ̀ náà. hello ìṣẹ̀lẹ̀ alájú guy you sign other wa record label all your life. Bye bye. ẹ̀. Bye bye. so that's the reason wọn ò lè máa dúró kí àwa làágùn ká ṣiṣẹ́ lórí artist kí ọlọ́run wá gbàdúrà wa kó wá di ìgbà tá a fẹ́ kó èrè èrè iṣẹ́ wa káwọn kan wá ní pé àwọn máa yìnbọn àwọn máa pààyàn kọ́kọ́ wá kó wa lára lọ kọ́kọ́ ogun wa lọ no so loyalty ti tiẹ̀ òun lèmi wà after if you are with us I will put in everything I have to put this to an end. ǹjẹ́ àwọn àwọn àbínú sọ àwọn pé ó ṣe bí òwe sá ẹ sá ṣe rí ẹyẹlé tèmi ní gbónílé jẹ kó gbónílé mu kó wá dojú ọkọ kó yẹrí sá. God bless you. I'm with you fully sir mi ní jẹ́ mi ní yẹ aláìmoore ni. good because you people pick me up from the gutter and i'm ready to pay you back with everything sir. ó ti tán. so trust me sir i'm with you hundred percent sir. thank you. ó wà pẹ̀lú yín sir. chocolate. sir. you have you have said well. Hmm? You have done well. However, this is beyond you. Chairman, for me, let me tell you something. You know what is on the ground in the next week mo ń kúrò lóyè fúnra yín ẹ̀rọ mi ń ṣe o nǹkan tí mo dẹ̀ ń lọ ṣe you know how much more it will bring to us kábàlẹ̀ kúrò nínú gbogbo iṣẹ́ kéré hotel i mean clubs um, small let's we're going big this is the smallest part of it like i said we appreciate your loyalty let, if they want him let them have him mi ìfẹ́ wà nínú ọ̀run yẹn kí wọ́n máa kó pé ara ibi àbíkọ́ mo sọ pé ènìyàn kún inú àwọn tèmi wà ní morgue òṣèré tó bá ti ń di pé ó ń dọ̀rọ̀ pé ikú ìbọn ṣọ́ọ̀ mi yẹ because ìbọn ló ń gbé mo mọ̀ ọ́ dáadáa ṣọ́ọ̀ mi yẹ if that's what it is then we need to let it go. no no no no Bade I say no now kini ó ti kọjá business we are not just business associates this guy is my family. He is now my family. You know he's going to be my in-law soon. Ṣé n cancel trip mi No, no, no. I can handle the situation. To cancel your trip. Bon voyage. Oh my lọrin, oh my body. Oh the máa jẹ́ o máa gbèsè ayọ̀. I tell you that. No, tí bá jókòó yíyọ ẹkùn mi kì í ṣe tó jò. Mo mọ̀ nǹkan tí mo protect nígbà yẹn. Wọ́n mo wá rí i pé àwọn pípù yìí wọn ò bọ̀rọ̀ and it's high time I put them where they truly belong. You don't call me the dog for nothing. ìyá kí ló ṣẹlẹ̀ ẹ bá wá síwájú máa ń ṣe fún wa ẹ tajà ẹ ẹ bá pàtó sí kí sẹ́yìn lè pè tó ti yé ẹ ẹ má bínú ẹ̀yin bàbá mi àmọ́ kẹtí mo rọpò lọ mi pọnmi wá látàrọ ń lọ ọ̀rọ̀ tí ò dé. bá ní pọnmi wá wà láìta láyẹ ti tẹ̀gbọ̀ ajé ń gbọ́ ìbẹ̀lẹ́ máa sùn sí àmọ́ kẹ́kẹ́ tó tẹ̀lé mi ń gbọ́ ọ̀sìn mo rí tó ń dì mọ́kùnrin lẹ́gbẹ̀ẹ́ ẹ wá ẹ wò kílọ̀fà gbogbo pálápolo yìí ẹ wá ẹ jẹ́ ká ẹ wò tó máa náà mọ̀ kẹ̀ ẹ máa dọ̀la máa ń bà ẹ ni. ọmọ mi jọ bá mi yà bá mi ra pé ọ̀tà wá bẹ́ẹ̀ ló fi fọ kíní jù bá mi ra pé ọ̀tà wá bẹ́ẹ̀ kíá. wọ́n ní gbogbo owó kó bá ara bí ọ̀tà ká fi ṣọ ní gbogbo owó kó bá ara bí ọ̀tà ká fi ṣọ kọ́ ẹ má jẹ́ jẹ́ sọ ẹyàn akọ mi o. ẹ àwọn tún kọ ẹ̀yìn jà lọ. ẹ gbà mí ara ń kọ ẹ jọta ara máa ń kọ sáà ló máa kọra àwọn òde ló kọra máa wọ̀ bọ̀dá ẹ lé wo ìyá ìjọba mi ra tébù ọ̀tá bẹ́ẹ̀ náà fa aṣọ kí n jáde. ó lẹ sọ kò sọ kò fẹ́ pè méjì nínú mi ò fẹ́ ọ̀tá tébù ọ̀tá ó lẹ fẹ́ mi. àníkà yìí náà wà tébù ọ̀tá wà. ẹ ẹ ló ẹ sọ̀rọ̀. ẹ ká méjì. ọtá máa sọ nìyẹn. ìyá mi ṣé táwọn máa ṣe ń kọ wọn nìyẹn. ojoojúmọ́ lára máa kọ wọn. ìyá dẹ́gà ẹ̀ mú nǹkan mọ́ra o nǹkan ṣẹlẹ̀ ń bí gan o ẹ tára ṣe wà ń kọ ó yẹ mọ̀ pé orí ń tà náà ara ń kan ẹ orí ń náà àánú òwà òkè à ń gba abẹ́rẹ́. Ọlọ́run. ẹ gbà ó ti dáa ara ń kọ orí ta ẹyin. Ọlọ́run. ẹ ìkọ̀njọ́pṣọ̀n lẹ́wà. àwọn àwọn onímọ̀ kékeré àwọn ènìyàn. ìkọ̀njọ́pṣọ̀n lẹ́wà. Hello, ladies and gentlemen. epo sí àlá tiwa see no matter the weight of elephant yìí kò lè cause earthquake o so mo na just maintain anything wan happen for here. ìgbà yẹn gan ó yà. guys sunkún fúnra mu taba sunkún a máa ríran. ọ̀fàn tí ìwọ bá bìlí pé atakọ́rọ́ ni ìwọ tó kó wọnú àdó ó dá mi wọn ìṣípínlẹ̀ wọnú àdó. ẹ sọ. Now, let me warn you and get this into your thick skull. Don't ever in your life point that filthy finger at me again. Ìjàkadì kọ́ ọ́ àjùra wa lọ. Let's go. Ọmọ ayé ń para. Ó ti dá o. Wọ́n ń para gan-an. Ó ti dá ayé lè wọ́n lé o. ó ti dá o. they can kill for the bill. ọmọ mi ṣe ti yẹ màá bá sọ ẹyin guys ẹ take it easy ẹ jẹ́ àsọ̀rọ̀ ẹ don't shoot don't shoot don't shoot. but wọ́n ní why tí wọ́n ṣe máa shoot tẹ̀rẹ́sì mi why tí wọ́n ṣe máa shoot ẹ̀ because èmi fara mi gan okay bí ìkọ̀lẹ́ sọ pé bẹ́ẹ̀ mo prefer pé kó kó yẹ pé ẹlòmíì ni ìbọn yẹn bá ní why why her lẹ́yìn gbogbo bí mo ti ṣe promise pé ọmọ yìí gbogbo nǹkan tó bá fẹ́ ni màá ṣe fún pé màá dúró tì mo dẹ̀ ti promise láti dúró tì ọmọ yìí and at the end of the day I failed ọlọ́run mi lọ́mọ yìí jẹ́ kò yẹ kó kúrò ẹ̀ kò yẹ kó yẹ kó tẹ̀lé sí mi kọ́ báyìí kò yẹ kó kúrò ẹ̀ kò yẹ kó kúrò ẹ̀. Oh, Please just calm. I'm just calm down, please. Gbogbo ara mọ̀ pé kò ń ṣe fọ́ tẹ̀yìn kìíní. Kò dẹ̀ síyàn tó gbàdúrà pé kí wọ́n ṣẹlẹ̀ sóyún. So èèyàn tó bá ní kó dùn ún kó fira ẹ sípò tó wá sí. Just jọ ń torí Ọlọ́run, má kàn tún ṣe ra ẹ léṣe sí wa lọ́rùn. Just look at you, please. So just please let go. Kò ṣe fault mi, àmọ́ fault mi náà tún mi. I feel like I did not protect her enough. No, no, no. But God, why? What if we should really she please? Please, I don't want to lose you as well. I don't want to wake you. I don't know me. I don't know. I don't know. You know, please, just calm down, please. Ah! Hello? Shinko tájà ẹ̀ bá pogun ọdún láyé ẹran ògùn ti tiwa ló ń ṣe. confam. <laughs> bẹ́ẹ̀ dẹ̀ ni ẹgbẹ̀rún samuel kò lè sá mọ́ lọ́run lọ́wọ́. bọ̀dá nìwọ̀n tó bá ní gbọ́ tó lóun ní gbà. kàkà kíkú má jẹ́ sèse ayé àfi ṣàwádà. ọlọ́run ṣíọ. <laughs> confam ló gbọ́ nice. And guys, they know which. Bond them well. Want to beg. Bond them well. Nobody step on our toe and go score for. I don't understand. I don't want like that, that kind of level again. Agbọ́jà fún ọ̀sán ọpẹ́ fún wa náà ti hàn. Stop am na ṣé máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni. Àwọn tí mo gbọ́jà fún mi kò tí fún mi lówó. Nígbà tí kò wá máa kó wa nù. Àyẹ̀ ló máa dúró dè, ló máa gbọ́dọ̀ tó máa kó wa. I'll stop that kind of level abẹ́. Àlàyé kábíyèsí mú sórí wa fún wájú. Àwọn ráyè ẹjọ́ ó ti yẹ báyà àwọn ògbẹ́jọ́ dání ó ti yẹ. Tọ́ba lẹ́bi ní kò mẹ́jọ́ rò, àwọn tọ́bátì tọ́bátì fún iṣẹ́ kò fún wa lówó. ọ̀gbẹ́ni calm down ah, ah ṣé máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni wọn náà dẹ̀ ń pariwo. àárọ̀ ní ìdòwò náà kí ló ṣiṣẹ́ tó sọ̀rọ̀ báyìí la. ok ẹ má bínú tó bá ti kó wa máa kó wa fún yín. ẹ kí ló ṣe fi dúsìn ilé ẹgbẹ́ sí. ẹ àbúrò mi tí mo sọ̀rọ̀ ẹ̀fọn lélẹ́yìn náà àbúrò mi náà fẹ́ máa tọ̀jà lóye mi ò lè gbọ́jà fẹ́ tó máa tún gbowó sá lọ ah, this thing wey i dey do na illegal job. ìgbọ́jà fẹ́ lè dán bó máa sanwó àbí káfíń ní that kind story mi ò ṣe pátá yẹn mọ́ yes na o de o àwọn èlò ṣe. change o oh, ìwọ tí mò bá dé tẹ́lẹ̀ kọ́ lélẹ̀ náà. bá mi tó àlè tó àlè bá mi mo lè dojú ayé mo lè ṣàwọ ẹnu bá mi ẹkọ gbọ́jà fún mi kémi náà rí nǹkan máa ti ń gaza bá mi. leave that story leave that ti ń gaza àjọ̀gbọ́n dídé òkè náà. o lè ṣàwọ ẹnu o sáyà o sẹ́yìn o lè ṣàwọ ẹnu ní o pàṣẹ gbòòrò níta àwọn ẹgbẹ́ ẹ wà nbẹ yẹn. ọ̀gá bómi lè ṣe gbogbo yẹn. abẹ́ leave kí ló ah, ah. ṣẹlẹ̀ gan. ọjà ni kò gbé fún wa. ṣé mi lè báwo ni. Ah, bákí mi wò ṣé òun wáyé state ni ah, ah, ọ̀gá má ṣá ẹ̀ o. <laughs> káfí. ọ̀gá mi bá mú rẹ̀ sọ̀rọ̀ ṣáájú táwa ni wọ́n ti ń rà púpẹ́ tí ń gaza kò káyè bá ń tiẹ̀ náà ìbẹ̀rẹ̀ ń gbà yẹn nìyẹn kó tó máa dọwọ́ rú sí. ẹ tó àlẹ́ ara yóò láyọ̀ kó pọ̀ kẹ̀rí tó bá fẹ́ẹ́ fèsì ó pọ̀ bẹ́ẹ̀. ee sí kólẹ̀ abadiri ari èsì amadi sí kólẹ̀. lórí ibi tí bàbá kílẹ̀ fún mi ọlọ́ọ̀ bá ti rí ẹ lásán mi kò máa ń bí àtúntì bẹ́ẹ̀. sí kó ti àbọ̀. Baba, àwọn kan wá bọ́ ìfẹ́ pa mí lórí ilẹ̀ tàwa iṣẹ́ wọn tẹ fẹ́ kọ́ mọ ẹṣin mi wọn fẹ́ kọ́ mọ ẹṣin mi dàgbà ara ajé sẹ́ wọn fẹ́ pa mí sẹ́. farabalẹ̀ ti gbọ́ kí ló ṣẹlẹ̀ sí àwọn wo nìyẹn níbo nìyẹn lérí àwọn nìyẹn. tèmi àwọn rẹ́kọ̀ tó jẹ́ bí ọ́pọ́nẹ́tì sí rẹ́kọ̀ lebẹ̀ mi sáì fún ni wọ́n kọ́ pé ngo gbà pé mi ní next target wọn wọ́n ti pa dán wọ́n ti pa bróyà ọ̀mì èmi fún ara mi ojoojúmọ́ lọ́ fi pè mí ọlọ́wọ́ fẹ́ pa mí bàbá ajá mi já. ṣé kó farabalẹ̀. na mafia click level ṣe ń kó wọ́n sì mọ̀ pé tó wà yín lásán fẹ́ kúrò bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ kúrò bẹ́ẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n pààyà yìí. ó léyàn lẹ́yìn rí gbà. ọmọ bíi tí wọ́n ti wá ni. bàbá wọn wọn ń ṣe sí mi gbogbo àwọn kan tẹ́lẹ̀ mi ní àyà mi dẹ̀ já kò síbi tí mo bàbá bàbá guys kan sí gbàmí pé on va mettre la partenaire. See what they happen there in the mafia Oh, that one. Just show me. Oh boy, you marry your own time.

Don, don't just let talk like that. We don't even see it coming. Ah! Ẹ wo, mi ò rò pé a máa dọ̀pálẹ̀ fáwọn ọ̀gá ìsìn báyẹn o. Kò lè ṣeé o. Ah! As Don don go. Ah! Bá lè ti pè látòkè. Ó ní ká yẹ kí peace reign pé ká má ṣe ẹni tẹ àwọn mo dẹ̀ kí gbígbárí ṣe sọ yẹn gẹ́gẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ ẹ kó wà bẹ́ẹ̀ ẹ bí sílẹ̀. brothers don family wa ni me myself am part of this family but ẹ expect ká máa buy now? Hmm, uh, chocolate chocolate see o um, ti gbọ́ nǹkan tí naira mi sọ see just let everything lie low for now let's be on low key for now àti mọ òbí gbogbo ẹ̀ ṣẹlẹ̀ and I know the pains the grievances in us presently so let's just let the sleeping dog lie okay ẹ jẹ́ ká on low key for now please ẹ on low key. just like that ṣe realize pé wọn bíbú yìí wọn kún aléyàn kan ní ṣá. ṣe Collect jẹ́ kí ọ̀sà tiwa jẹ́ kó ní jẹ́ kí èkó tiwọn ẹ kó máa pariwo. Eh, the the fact is this, the party sorrow, then uh, we want to put a show in respect of Don. I mean, we should just do a tribute for him. So kúrúkú ẹ̀ kó má kọ̀ lọ́wọ́ ẹ̀. So afẹ́ káwọn èèyàn fi onígboro pé done means a lot to us. But I should be missing it. So, uh, we let you know anyhow if we are Bashelo. We will give you updates. And mind you, please, man, man, share anything. Don't do anything funny. Okay? Done. Done. ṣe gbọ́dọ̀. bàbá bàbá ló no ọjọ́ lè mú bẹ́ẹ̀ fún náà. ẹ̀yin guys oh boss is that time of blood for me. alaye i no time to shave na. ah come on. is that time to shave blood. ah lion time lion baba ah, i baba please, baba lion bless baba ajayi god. go. Thanks, they will not thanks. I'm not supporting you bàbá inú mi dùn abẹ́fẹ́ sórí inú mi bàbá inú mi dùn gan bàbá ọlọ́run ẹ̀yin nìkan ni gbójúlé ọkàn mi ọlọ́run inú mi dùn gan inú mi dùn àná iṣu mi lọ àná iṣu mi lọ. ṣé kò lè bá fọ. mi fọmọ mi fọmọ mi fọmọ mi fọmọ on n'a pas d'oreille. Il y a un mois qui t'est cher. On a l'encontre de l'Ukraine, Pada. On dit, this is in film. I'm going. adé go mọ for any round go enter boss i don dey wait for this day for so long. wọ́n ti pèsè lórí àgbò. dem go pẹ́ mẹ́. wọ́n dẹ̀ máa rí jẹ́ iṣu. Ah, ah. boss. let's move it. àwọn ìtì ìjẹ́ máa tó tún ìgbà náà tó ń bẹ́ẹ̀ ni. ó máa tó sọ ti yín. ọ̀gá They can kill for the bill, they does it on Chocolate out. Ó dẹ̀ sure pé yìí báyìí Very very sure. Because àná yẹn gbogbo àmọ́ rẹ̀ sí tó ń rìn sí káàkiri but i'm very sure pé ó ṣe máa padà ṣe wá síbí báyìí you know what bóyá ká try to hang around tàbá hang around ó lè padà ṣe rìn wá now sure now. good idea nàìjíríà tó lè mú ẹnu wá pa and they just move a little bit round. Uh, let's do it let's do it let's do it no problem i'm i'm i'm very sure. hello guda. ẹ eh, wa mi wálé. máa wá yín wálé wọ́n ní àwọn fẹ́ rí yín mo ṣe ń wojú wọn yẹn ó má jẹ́ pé wọ́n fẹ́ ṣe yín ní jàǹbá ni o aṣọ dúdú làwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀. aṣọ dúdú irú mọ́tò wo lọ gbé wa. mọ́tò dúdú náà ni wọ́n gbé. Ah, ah. mọ́tò dúdú ṣé kò ṣe Highlander black. bẹ́ẹ̀ni Highlander black náà ni wọ́n gbé. ẹ̀ẹ́. ṣẹlẹ̀ sí mi gan. ṣe gọlẹ̀. àmọ́ wàhálà ti ń ṣẹlẹ̀ sí mi gan. mi lè pa fún wàhálà ti ṣe ló tẹ̀ ti sún mi ó ti sún mi wá because mi lè sí mi lè sọ̀rọ̀ ọ̀bùrà kì í kọ́ lé mi kiri ni. gẹ̀ẹ́sì wọn ló pè mí lórí fò ó ní láti máa sọ nípa ọ̀kan wá mi wá lé mo yí bẹ́ẹ̀ lọ́rẹ̀ fún ọ̀tá ni ó sọ nípa ọ̀ black ọ̀ wọ black black kan mo lè fẹ́ yàwó sínú àdúgbò báyìí mo rí mọ́tò wọn reverse mi ń bá a sẹ́yìn junction mo sì lọ fọ́ para. omi sáré bọ̀ mi bẹ́ẹ̀ ti sún mi. ṣùgbọ́n ẹ ti ilé wọn ti èkúté ilé kan ìsàlẹ̀ bí èdè ilé kùtì ilé náà tó máa ló máa lẹ́kùn àjọ àkọ́kọ́ sí i àìwọ̀n ní fìlà. Bàbá ṣe ló ń bọ̀ ẹ̀sìn wine us ni let us take enter general safe plenty for ground ajé gbọ̀ wí lè dídẹ̀ ní myself aláyé rẹ̀ mọ̀ aláwọ̀ aká lọ ṣeré fún ọ kájá fún ọkọ̀ wà nílẹ̀. Táwọn pípé ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù bàbá ẹ̀gbìn lélẹ́yìí o bàbá ẹ̀kẹ́jẹ́ kọ́mọ̀ pé náírà kò I don't know. I don't know ní ti fájú ah, bàbá ó ju àwọn lọ́nà wà pípẹ́ àtún ọ lọ́nà kí ló ń ṣẹlẹ̀ báyìí. bàbá just want to entertain for street just allow us know we enter jail one on one is allowed. level level vex level. maximum respect. ọmọ kò sáyè rí wọn is that time time production let's face them. yes boss. ọmọ kò sáyè rí wọn. ọ̀dọ́ ọ̀dọ́ tá a ló ṣe pé ẹni. Ah. boss. boss. Congrats. Síbọ̀lẹ̀ you calm down. Ṣé o trust for money? I'm am trust in ìyàwó mi. Ẹ kú náà! Kú náà! Ṣé ìyẹn yàtọ̀ sí? Àlàyé just free us make ọkọ náà tiẹ̀ di fíìmù jẹ́ kó mọ̀ pé wéèrè wà ń dẹ̀. Rírà bọ́ọ̀sì. Àdùkọ́ ẹ̀ pa ẹ̀ wá lóde. Ara ẹ bá ṣèǹtì ẹ̀ pé ti ìdájọ́ kó máa ń bọ̀. I'm telling you, mi ò like tell yìí o. Àbí irú hotel wo leléyìí? Kó bá tẹ̀sẹ̀ gbé mi lọ sí hotel, ṣé irú hotel tó yẹ kó gbé mi wá leléyìí ni? I don't like this place o. Àjọ̀hádé, ṣé wọn ké tí bá ní kí lọ gba big hotel wo ṣe ń lérò lọ́kùnrin fún ọ? Easily, àwọn pípé yìí máa mọ bí táwa. Ni mo ṣe dàbí ọgbọ́n pé ká wá sí ibi tọ́ yẹn pọ̀ ń fún ara wọn máa imagine pé ṣé kọ́ wọn àbíbá so kò jọ́ torí ọlọ́run kò fara dá for a few days ni safety ẹ̀rọ ọgbọ̀n ló wà very important sí mi so mi bẹ́ẹ̀ ní wákàtí ọwọ́ just be here. mo understand pé safety mi wá important but at the same time náà tó bá ṣe fẹ́ fi rí pamọ́ sí ibà ṣé ìwọ wá dáṣẹ́ mi nìkan lẹ́mí rẹ̀ wá máa lọ ṣé safety ìwọ náà wà important jẹ́ kí èmi àti ẹjọ́ jókòó sí mi báyìí náà we should be here together. I understand how you feel about that but you ó sì pọ̀ tó yẹn pé mo ní láti take in order ní ìkọ̀lé ní káà méjì kakọ̀ jókòó sí bíbá yìí àmọ́ over àkóṣe pé mi náà fi ẹlẹ́n bíbá mo kàn ní láti nà ẹsẹ̀ síta kí lè mọ̀kan tó ń ṣẹlẹ̀ ní o torí safety mà ti ẹ̀. safety tiwọn náà wá important na o ṣe kúkú jẹ́ kájọ farapamọ́ sí bíbá ìpapọ̀. báwo la ìfẹ́ amúkan tó ń ṣẹlẹ̀ níta tó ti ń plan anything again lórí wa ń kọ báwo lè fẹ́ ká mọ̀. And do you think we have anyone we can trust now? No, I knew. Ó ní láti farada for few days ni So kò jọ́ nítorí Ọlọ́run, kò ní sùúrù. Torí ìfẹ́ tí mo ní sẹ́ni mo ń ṣe gbogbo tí mi ṣe. You know, you know what? We are gonna be fine. Ìyá ọgọ́dẹ ló mátà síwájú. So just let us be here for now, okay? So and just give me some few minutes. Mo ní láti dé ọ̀dọ̀ receptionist in Sale. Kì í ṣàlàyé fún pé àgbàlejò pé anybody or anybody wá wá to the safety wọn náà ti wá jáde. Cheer up now, clear the one she buy. Just give me some few minutes. At least smile. Why are you doing like this? set máa wọlé bọ̀ o tún set sẹ́ wàá ṣe lèmi jẹ́rìí ẹ̀. alpha so for you. ṣòmàdúró ṣòmàdúró tó bá rí ṣòmàdúró ṣòmàdúró ṣòmàdúró ṣòmàdúró tó bá rí ṣòmàdúró ẹ̀jẹ̀ lè ṣàn. máa yí lọ́gbọ̀n ló ẹ̀jẹ̀ lè flow, lọ́gbọ̀n ló ẹ̀jẹ̀ lè ṣàn lọ́gbọ̀n ló ẹ̀jẹ̀ lè ṣàn ẹ̀jẹ̀ lè ṣàn ẹ̀jẹ̀ lè ṣàn lọ́gbọ̀n ló ẹ̀jẹ̀ lè ṣàn lọ́gbọ̀n ló ẹ̀jẹ̀ lè ṣàn lọ́gbọ̀n ló orí lè máa yí lọ yí lọ yí lọ yí lọ. west ló you guys should stop killing tẹ́ ẹ bá stop bẹ́ẹ̀ ṣe ń pa wá <laughs> ó máa wà bloody gan ok ẹ ẹ mọ̀ kọ̀ọ̀kan pa ẹ̀ <laughs> but tá a bá get to know tá a find out ń pẹ́ mọ̀ nípa ẹ̀ kò ní easy rárá kò ní easy rárá rárá at that is my final say okay. jẹ́ kí wà honest pẹ̀lú ẹ̀ sórí kò wípé kò lọ sí show yẹn but since tó ti wà important pé o ní láti lọ i beg of you má bá wọn fa wàhálà o i want you to be very very careful ẹ jọ̀ọ́ if there is anything happening tó bá yẹ kó gbé anything fẹ́ ṣe ṣàròyìn àbá bó ṣe máa excuse ààrẹ please. I love you too. Please be careful. Joe. 再跟我从外面过。 ní alẹ́ yìí a ṣe fún Don Badmus ni bọ̀ tó jẹ́ ohun tó ṣe mí láàánú lọ́pọ̀lọpọ̀ pé ní alẹ́ àná some guys came in ni wọ́n pa Chicolette yes Chicolette is no longer with us. I'm sorry to tell you that Chicolette is gone. Yes. Ìbájẹ́ púpọ̀ owó ọ̀gbá fún lówó. Ìbájẹ́ púpọ̀ bí a ò bá fún lóbi o. Ikú lóró. Ikú mẹ́ni re lọ. Ìbájẹ́ púpọ̀ owó ọ̀gbá fún lówó. Ìbájẹ́ púpọ̀ bí a ò fún lóbi o. i dey hustle every day to make my future better day táníkà ṣiṣẹ́ bí ẹ̀rọ febi panu every day ìjọba ń kówó jẹ mẹ̀kúnnù ń jẹyà kí ló dé this life is nothing nàìjíríà máa rántí judgement day àwọn kan ò lè rìn àwọn kan ò lè jẹ àwọn tó graduate wáṣẹ́ wáṣẹ́ wọn ríṣẹ́ when i wake up in the morning i will pray to the lord k'Olúwa ṣọ́ mi lọ ṣọ́ mi bọ̀ kó jẹ́ rọ́nà lọ àwọn kan jáde wá jíjẹ lọ fikú ṣèfàjẹ báwọn kan ṣe ń lọ lọmọ tuntun délé ayé àwọn ọmọọgbà tá a dá ẹja máa ṣe dáadáa láyé. ìbàjẹ́ kú gbòbí ikú dóró ikú mẹ́ni re lọ ìbàjẹ́ kú gbowó ìbájẹ́ kú gbó bí a ò bá fún lóbi o ikú dóró ikú mẹ́ni re lọ ìbájẹ́ kú gbówó a ò bá fún lówó kú gbó bí a ò bá fún lóbi o ikú dóró ikú mẹ́ni lọ. Mr. DJ, G Music, please.